أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله صلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم آه، ليني جكولي تكفون شرح آه، متن الأخضري في فقه الإمام مالك وشروط الصلاة أو مجمع في أقدري قتوكم فهذا الحدث أقول لك أمر أقول أنه حدث àdìsọ̀rọ̀ yìí hádàsì fún wọn níbi ẹ̀mí ìṣáájú wọ̀tọ̀ hádà tó lọ́kàbàsí kákùnmọ́ra kò ní ọ̀kàbàsí tó jẹ́ ẹ̀gbìn nínú ìdájáni kò ní ara wa kẹ́gbìn náà wà lára wa wọ̀sáwó bí kò ní inú aṣọ wa kẹ́gbìn náà wà nínú aṣọ wa wọ́n lè máa fẹ́ ní kẹ́gbìn náà wà ní àyíká ti fẹ́ kírun وستر العورات كبو وقامت عليكم الأهو واستقبال الاستغلاف kádájú kọ kébùlà nígbà tá a bá fẹ́ kírun wọ́tárù kùlù kàlámì kágbé ìmọ̀ sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ fún ẹ̀ma kírun kágbé ìmọ̀ sọ̀rọ̀ bù sílẹ̀ wọ́tárù kùlù àfọ̀hálì kẹsì rọ́tí kágbé iṣẹ́ tó pọ̀ bí ọmọ kírun ṣe fọ́ farangbọ̀n fọ́ kíbùlà ṣe fọ́ ọdẹ bọ́tìmù ilé ẹ̀kọ́ tó bá ti pọ̀ ju olè ìbànújẹ́ tí a bá ní ibi àti ìṣerú àwọn nǹkan tí ìdí àwọn ọgbà wọn lápèjọ láyé fọwọ́ ọ̀tọ̀ náà ọmọ wa fi imú lórí wọn ọmọ wa fọ ọsẹ yáwọn gbẹ lórí wọn eré nǹkan olè ìbànújẹ́ sábùkù làfààrí àìsàkè rọ ìmá ṣe àwọn akẹ́kọ̀ọ́ pọ̀ tó kọjá ntí òun lè gbà wà á rọ̀ sọ̀rọ̀ wọ́n jèrè ẹ̀ka nípa bo òwò àbí òwò ọkùnrin tó gbọdọ̀ bò nínú wọn màá báyìí lọ sọ̀rọ̀ ó kéré jù láti òdìdodo rẹ̀ ìlànà ó kọba dé okùnkùn rẹ̀ àwọn ah, ẹ̀kọ́ bí yòókù náà ẹ̀rọ tuntun gbọ́ tẹ̀ ó tẹ̀ wá ó tẹ̀ wá kéré jù ó gbọ́dọ̀ bo máa báyìí náà sọ̀rọ̀ wá láti ìdodo rẹ̀ ìlànà owó kíkà bíbi orúkọ rẹ̀ ẹ̀ fún ọkùnrin yẹn o. wọ́n má ẹ̀rọbìnrin kúlò ha ọ̀rọ̀ tún gbogbo ara obìnrin ní tó gbọ́dọ̀ bò tí ó bá fẹ́ kírun má àdá ẹ̀lọ́jì àfi ojú wọ̀lùkàfẹ́yìn àti ọwọ́ rẹ̀ méjèèjì abáníkà fún àmì ọwọ́ bá yọ ọwọ́ lámì àmì ni ọwọ́ àtẹlẹ ọwọ́ dọ́nà ọwọ́ náà tẹ̀lé káfọ́ nù tó wù ẹ̀hẹ́ ó ní wọ́túkùnà mùsọ̀láṣù àwọn àfà inú ẹ̀sìn ọlọ́wọ́n ní kò àfẹ́ kò dá tó ká máa tẹ̀rùn fi sàrọ̀ wíìlì pẹ̀lú ẹni tí ò ní wọ sòkòtò fẹnẹkẹrẹ wà wọ̀ kò wá sọ kankan wá gbẹ́mi sòkòtò fẹnẹkẹrẹ wà wọ̀ nígbà tó fẹ́ tẹ̀rùn kòtọ́ ilẹ̀ ìwé àbí tó bá wọ nǹkan lórí ṣòkòtò yẹn wọ́n máa ń tẹ̀ ní jásà sáwọ́bù ẹni tí aṣọ tó fẹ́ fi kéwọn tí ó sì ní ní aṣọ náà ti wá kú ẹ̀ wọ́n lẹ́nu ìdílé sáwọ́ bá ń gbọ́ ìrọ̀bù oṣù lágbàá mi tí ó wọ̀ wọ́n lẹ́nu ìdílé máa à òwò mi yàgò sínú òun bìí tóbi fọ aṣọ tó dọ̀tún tó bá wọ́n ní alẹ́ lọ fọ kódà wọ́n ti wá fọ tán ọ̀rìn wá wọ̀ ọbẹ̀ kódà kó mọ tuntun ọ̀dàjú kọ wá fún orí òwò lọ tó kò nílé ó wá lọ́nà tó ní fọ ẹ̀dùn ó fọ ẹ̀dùn kó wá kíni kó wọ ọsọ nǹkó sì fi kéwù especially káàsì òkè ni káàsì tó wá fẹ́ lọ ṣùgbọ́n ká wá fẹ́ sọ ní pé aṣọ rẹ̀ bẹ̀ kó lásọ̀ mi wọ̀ lẹ́nu ẹ̀jì ni máa ń yàgbọ́ sí ìdòwò bì kò sì rómi tó fi fọ aṣọ yìí àwọn lẹ́nu ẹ̀kọ́ ní ẹ̀jẹ̀ wo máa yẹ ìbáṣòwò àbí tó bá tẹ̀lé kò ń fọ kò sáńsọ̀ míì tí yóò wọ̀ àṣà yàtọ̀ sí ìlàwó àfikún kan fọ̀ náà òyìn ìsìnkú nígbà máa fẹ́ yọ̀ká lọ. kò tún wá lómi tó lè fọ èyí ẹ̀gbẹ́ ti kó tó kò wá ní kílónù ìbéèrè ni ẹwọ àsìkò àsìkò àti ìdíbà yẹn nìkan àsìkò ẹ̀ka lónìí àwọn àtọ̀ sí lára ó yà gbẹ̀ sí lára kò wá lásán ní ìṣe owó àfàsọ̀ kò tún wá lómi tó lè fọ àsọ̀ àbótiẹ̀ lómi tó fi fọ́ ṣùgbọ́n kò lókè wọn ní kí wọn wọ̀kan fàkó owó bẹ̀rẹ̀ wọ̀ èsì ń bẹ̀rù kásìkò ìrùn yẹn máa kó máa lọ ní kó máa fi hàn ẹ̀dá ló olùdíjà ẹ̀fẹ̀ yẹn ká lọ aṣọ ẹ̀fẹ̀ ti wọ̀ bẹ̀ àsìkò ń bẹ̀ lọ báyìí kò lọ fún aṣọ kò sí tí ó fi gbọ́ kí ni bó owó ara rẹ̀ tí ó wá lè fàṣọ ẹ̀fẹ̀ kí wọn ní kọ̀díṣà yẹn tó lè fàṣọ aṣọ ọ̀dọ̀ kí wọn ní kọ̀díṣà yẹn àfáà sọláàbí nàìjíríà ti kí wọn bẹ́ẹ̀ èèwọ̀n nípa ju kọ́ mú ẹ̀jẹ̀ ń kó lára lọ àmì pé kọ́ rí ẹ̀jẹ̀ ń kó lára lọ kírun sọlá ọ̀kírun pẹ̀lẹ́gbẹ̀rún náà ni wàlá yẹ ẹ̀lú tààkìrì sọlá ìhànàlá wọ́n lè yín òtún lẹ́sí bí kọ́ wà á di wọn lèmi ti ń di ilé wọn kò dé ìyàgbọ́ sára òtọ́ sára ó lára tó pọ̀ ìgbẹ́ ọgbọ́n yìí ọlọ́wọ́ eré ẹwà dúró àwọn tá a kà nù kọ́ nísà yìí bá kí n tí ó mú ọ fi wọ́n lẹ̀ má ti sáfìkò ẹ̀nu àwọn tá àwọn síríìsì sọ̀lá bí nàìjíríà fẹ́sì lọ kí ìwọ̀n bẹ́ẹ̀ pẹ̀lẹ́bẹ̀ hmm? wà láàyè ìlú tí a fi rò sọ̀lá kò tọ́kọ̀ ọlọ́bẹ̀ dá kíkì nǹkan wá dá dúró ìyáda ní sọ̀hárọ̀ táwọn ní kí ni ìdíkọ́ ní ẹ̀ẹ́dì síbi fọ́sọ̀ mi asọ̀ mi dọ̀tí ni wọ́n fún alágbádé ẹni bá torí rízìnù tó ń tó rízìnù náà ni o ẹni bá torí ẹ̀ gbẹ̀rù dùn sílẹ̀ láì sí ládùúgbò rẹ̀ fọkọ̀dà àsọ̀rọ̀ gbàgbó ó sọ̀rọ̀ ọmọ ńlá mi ẹgbẹ́rì máa yẹ tó rògbì yìí ń ṣe lọ wọ́n fún alámi nìkẹ́ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fíọ̀ ọkọ̀ tó ní wọ́n ti dídé lọ́mọdé àwọn jẹ́ àmọ́

náà bẹ́ẹ̀ ni sọ̀lá òyàna ìrún ló lágbára ju ìbò òwò lọ tó ń dúpẹ́ ẹ̀rọ ẹ̀sán nígbà táwọn kan àyẹ̀kọ́ ṣòro ti fura àyídákọ̀ fún wa sátìlù làwọn abẹ́kọ̀ ni àdákọ̀ fún wa ẹ̀sọ̀ àrọ̀ tó àwọn méjèèjì tí àìmú ojú tó wọn bá ní mú yàn kírun ẹgbàgbé wọn ẹkírun tí wọ́n lẹ sílẹ̀ tí wọ́n kírun tí wọ́n yọ ẹni tí o bá ní ìkẹ̀kẹ́ tí ó wọ̀ òwò ọmọlúwàbí ní ń bẹ́ẹ̀ tó wá ní ẹ̀wọ̀n fẹ́ wá ẹ̀wọ̀n á máa ń fẹ́ lábíjọ́ ìlè kí o lábíjọ́ ní ẹ̀mí ọdún à ilé ìwò tó ọ̀ọ́kì bẹ́ẹ̀ náà tó wá ní ẹ̀mẹ́lẹ́ gbẹ̀rẹ̀ tó ti lè rí ewé ọba tó fi wá ewé kan fi já abọ́ wọn kọ́ dájú kí ọkàn wò lọ́wọ́ òmìnira akókò àìlèkébùlà nínú àwọn ọmọdé ẹ̀mú ta tó ní fi hàn tọ́jú àwọn ọmọdé ẹ̀mú wọn fi hàn tọ́jú kéde kébùlà ẹni bá fi kébùlà mú ọbẹ̀ kí kébùlà àwọn abáyé ó wá sí wọn jẹ wá sí báyìí sí kí lọ báyìí orí mi àádà ti lè wá kí ni kan bẹnu wọn lọ bá malikẹ tọjú ẹ bá ní ìgbà tó ṣe wọn malikẹ àwọn ti ní kí ní kan tó bá tẹlẹ sí wọn àádà ti lè wá sí ẹ̀dá àwọn yẹn padà tẹ́ ẹ bá fi ń bẹ ní àsìkò rẹ̀ tí mo lè ní pé irú yẹn dà ṣùgbọ́n tẹ́ ẹ bá lè tún un ṣe ó dàbí rẹ̀ lọ àdìkàdìkọ́ kárọ̀kà rẹ̀ lọ́dún sọ̀rọ̀ ẹgbẹ́ pé ó kí o sí kíbílà kíbílà tó wá fẹ́ ṣe kó kò tán ó wá kí o tán àsìkò òun náà tó tọ́ kí o wá kí o lọ ọtí lórí látọ̀jú rẹ̀ ó wá padà gẹ́gẹ́ pé lórí tọ́ kí o ọ̀ fẹ́ ṣe kíbílà nígbà tó kí ẹ̀ka wá pẹ̀lú kéèsì ìbásìkò lórí òtí ìlọ àádá sí ìwọ ọ̀tún rẹ̀ kì í ìtumọ̀ ẹni pé bàtàkùkù zúúrì ti lọ àsìkò áfíríkì rẹ̀ nìkan wáyé tó lọ náà tẹ̀ sí mọ́tò zúúrì ẹ̀ tí mọ́. tó yẹ máa ń sè ó ní wọ́kúlù ilẹ̀ àádọ́tì ìfìlẹ̀ wọ́kútì fàhíyà fọ̀bí ìgbàtò. nu mọ́sálàbí tábà ní kádàrọ̀ padà nígbà kásìkò yẹn ò bá kì í lọ ìtumọ̀ ẹni gbé sọ̀rọ̀ yẹn fún wa. náà ò bá ṣe àádọ́ ó lè má lẹ́sẹ̀ lọ tó tún kí òun ló dáa ju kó má lóhùn tó fi lọ nígbà tá a pè é bá jí ìlọ. òkúlù máa tó ààbò mi ò sọ láti bèrè wọn. ẹ wá ní kí ìrùn kátá tó òun kí ní pàtàkùn bá fi lọ ìtumọ̀ rẹ̀ ni pé fàlẹ́ tó ààbò mi ò lùfà ìtẹ̀tù wọn nàfìlà lásìkò bá ti lọ àlẹ́ tó òun kí o ẹni tó kí ìrùn bóòrì lápẹ̀jù ó wá kí òkò fẹ́ẹ́ láì mọ̀ ní o ó ti wá kí òjá sì wá wọlé ó wá mọ̀ pé ìwú tó ń kí lórí nígbà tó ń kí wọn ò fẹ́ ti kíbúlà ṣé ní òtún kí ẹ̀dá kò ní tún kí nígbà tá kò bá ti lọ àbí kí ẹ̀jẹ̀ wá sí nábìlà ọ̀dọ́ wa yẹ nábìlà tí wọ́n ti lámà nábìlà á lọ kó mọ̀ ẹ̀hún tí a mọ̀ kí nábìlà fẹ́ sí ní sùn ẹ̀ mọ̀ fẹ́ ti kíbúlà ẹ̀rí àti tún nábìlà sí ma. àbúrò ni fọ́sùlù àyèmí fọlọ́ ìbùsọ̀lá ọwọ́ ọ̀rọ̀ yẹn dáa gbọ́dọ̀ mójútó ní orí ìrún wa ní ìyẹtù sọ̀lá ti ìmọ̀ àyíyára ìrún tá a bá fẹ́ kí a gbọ́dọ̀ dà níyàn àrùn tá a fẹ́ kí a dà níyàn ìrún tí a fẹ́ kí. وتكبيرة الإحرام ألا كجني أقبض شيء تكبيرة بابا وإنوه إحرامني إيوانو بدأ ní ájì náà tí wọ́n fẹ́ fi ájì ìdí yóò fi dà níyàn ájì wọn fi àlèkùrọ̀ ẹgbà pé wọ́n sọ ọ̀nà níyàn ájì bẹ́ẹ̀ náà nìyẹn wọn náà ẹ gbọ́dọ̀ sí aláwọ̀ akọ́lọ́pàá ti wọnú ìran. wọ́n ní kí lára àwọn ni pé ayé kí wọn lórí agbọ́dọ̀ ké pásítà lórí irun wọn sábà bá fi ké pásítà irun náà lálàáfíà wọ́n ti yá àmọ̀ lára báàbá ké pásítà ayé ké pásítà lórí ìjòkó ẹ̀yàdà aláwọ̀ akọ́wà kó ṣe àtẹ̀kọ́dọ̀ yà lórí yóò wá jòkó rẹ̀ màkàwá sí àkótọ́ pásítà wọ́n ti yá àmọ̀ lára àáka lórí ìdúró wọ́n rò kú ọ́ sálọ fún òkú ọ́ nínú ọ̀rọ̀ yẹn òṣìṣẹ́ láti oníṣẹ́ tó kí tó kí wọ́n ti àkàtó ó wá ṣe ní sẹ́ẹ̀tì lọ sí sùdú láyọ̀ rẹ̀ kó látàrí ìrànlẹ́ lórí látàrí ọ̀sìn ẹ̀ẹ́lẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣàlò dáńtẹ̀ ní bàbá yìí tí ẹ̀ bá ti ṣàyè ṣe lórí rẹ̀ ìṣẹ́ ìṣàlò pé tí ẹ̀ bá ti ṣe lọ́dẹ̀ ṣe ó wá ju ìpínlẹ̀ bàbá ṣe àláyẹ̀ rẹ̀ pẹ̀lú ó ti wá dáńtẹ̀ ìṣẹ́ láńtà láńtà tí mo mọ̀ sí ìṣẹ́ so wàlùkìyàmù làrá wọ̀rọ̀ kó ìṣirò kú náà wọ̀rọ̀ yàrá wọ̀rọ̀ wà fún ọ̀mí wò tí ẹ bá máa lò lòkú ra ìwérò tó bá ń gba lòkú lọ sí dúró ọdún ọ̀yẹ́ àwọn ọmọ ìjọba ẹgbẹ́ dìbò dàgbà ẹja mẹ́rin bó lè òru wà lòkú yẹn ẹ̀hẹ́ ẹni àìsídé pàjá ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ tó ń tẹ́lẹ̀ àwọn bàbá ìlú sọ̀rọ̀ wọ̀rọ̀ wà fún ọ̀mí wò ìgbéró orí ìdè kúrò lòkú ká dúró èdè ẹ̀yà ẹ̀dá ọ̀sẹ̀kọ̀ tú láti dúkùnù ni wọ́n ti júùdù ayẹyẹ jẹ́bù àtúmọ̀ ìfìyà kéèyàn fi gbangba wájú kéèyàn fi kalẹ̀ wájú bùrù but káwọn irú àtẹ́lẹwọ́ tó eruku àtẹ́tẹ́ náà wá kalẹ̀ máa ní ìwájú but compulsory tí ẹ bá kí ọ̀rọ̀ àti júùdù ẹni ọdún tó tọ́ wá fún ìdíyẹ kí bọ́ọ̀sì gbangba wá sí ìṣẹ̀lẹ̀ ẹ̀rẹ̀ ọ̀nà torí rúkúlù kan nígbà ní ìdí gbangba wá sí ìṣẹ̀lẹ̀ jẹ́ nínú àwọn májẹ̀mú wọn. ó ní wọ́n rọ́pò nínú fíyàn tó gbórí ìdíje padà lórí ìjúùdù tá a máa ń jókòó ìjókòó àárín erébì ìjókòó náà bá ń bò ní ẹlẹ́kẹ̀rọ́kù wọ́n lè gbé wọ́n lè ti dáàbò fíyàn dúró dé nígbà kòkó dúró dé nígbà kòkó dúródé nígbà ìdúró wájú wòlé wọ́túmọ̀ àníyàn tù kápọ̀ kàbálẹ̀. Tíwájú àtúmọ̀ àníyàn tù ẹni bá ń sìn tí ò fọkàn balẹ̀ tí wọ́n ní ń ṣeré ni. Kò gbèsè ní sínú àbá wo wájibù ní kí èèyàn fara balẹ̀ tí ó ala ala ala ala ń bẹ mẹ́tì. Kò yẹ níbẹ̀ ó lè wá sí ọdún tí ìlú bá yẹn kàn rọ́ ọ̀ ní fún sùn dúdú láì lọ́dún kú o tí ẹ̀sẹ̀ bá máa ma abóṣe ìtàgé lọ́kọ́ lọ fún ìdúró ṣáájú rògbò akànìbàjẹ́. pé àtàǹtí ibùbá yìí nàfàrà ìdí yá káàtà àwọn ọ̀ràn yẹn ìtẹ̀lẹ̀ àwọn kọ́ ìtẹ́nu àwọn ọ̀ràn yẹn ìrìn. wọ́n sọ̀lámù pátálámù ọ̀ràn yẹn ló jẹ́ wọ́dùlú sòhúnlẹ̀ bí ikọ̀ ìlú káàtó sálámù àtàkọ́kọ́ máa ń jòkó alẹ́kọ́ ni àgbọ̀ oníbi àjò pátá àbẹ́sàkáyà ìjòkó ngájá ọ̀ràn yẹn bí ẹ̀ kó lọ gúrù ọ̀sán alẹ́lọ́lá tí ó jòkó ẹ̀ẹ́dẹ́ bí wọ́n ẹgbẹ́ àwùjọ. Gbogbo ìdìbò yẹn dìbò jẹ, àbíyàn ẹ̀ tún fi ẹ̀fẹ́ ra. Mo ní wọn, torí ìjòkó ọ̀rẹ́ dọ́kọ́. Ẹ̀ ń kọ́ náà ni, ẹlẹ́ni ọ̀fẹ́ ó dé ní àjẹ́wò yìí torí fi ipò ìjọba yẹ kí òun ní àbí ìjà àfà ni pé àwọn ẹ̀yìn rẹ̀ ti rẹ̀ ṣe àìsíà nínú mi lábẹ́lẹ́ kẹ́ ẹ kọ́ ní adákẹ́ ẹ̀jẹ̀ tí kọ́ tẹ́ ẹ bá dé ẹ bá kí ikú bí tẹ́ ẹ bá sọ fún ẹ̀yìn rẹ̀ bí ìyá rẹ̀ ìyá pẹ́ sọ fún wọn. ó ní wọ́n ṣọ́ọ̀rù tó ní ìyá ẹ má gbà pé ta ní àníyàn ní o má títí wọn ni àníyàn ẹ̀kọ́ mọ̀ kọ́ náà tó rà lè tẹ̀sí àsìkò tá a fẹ́ dà ní apá abẹ́tì ń gbọ́dọ̀ súnmọ́ àsìkò tá a fẹ́ ṣe tẹ̀sílẹ́ọ̀sì lọ nínú àwọn táàbù ẹ̀mọ́ mi. lẹ́yìn náà wọ́n súnà nù ha àwọn súnà ìkéhùn wọ́n láwọn súnà àwọn kọ̀ àjẹkọ́ ọ̀nà káṣẹ̀ kọ́ ọ̀nà súnà ní tí ẹ bá kéhùn tí o bá ṣe kọ́ ọ̀nà tí o mọ̀ gẹ́ ẹ̀dá mi lórí ọjọ́ ó kàn mí ìṣúlẹ̀ láti ṣe kọ́ ọ̀nà súnà ní wọ́n sún ọ̀lẹ́jì bá nà ìfàṣẹ́ wàlùkìyàmù làhá kátó dúró késúra ìjẹ́bi kátó késúra lẹ́yìn hàn tẹ̀ súnà kátó wá dúró késúra bí òun súnà wọ́n ní ọdẹ ká hàn tẹ̀ àná ọwọ́ àgbẹ̀fẹ́ jẹ́ lórí lórí ṣíà iná àti ọ̀dà kẹlẹ̀ kánsá ọ̀dà kẹlẹ̀ pẹ̀lú ọ̀nà ẹ̀ṣẹ̀ ara pẹ̀lú ọ̀nà ìjòkó késúra gbìdìà súnà ní kọ́ tó késúra náà kí ni súnà ẹ̀dọ́ súnà ní kan tó bá ta ní orí dúró ó ní òsínú sí máa ń sọ̀rọ̀ súnà ní pé ìrú tí bá ń jẹ́ ìrú tá a máa ń kéwú jẹ́jẹ́ ká kéwú jẹ́jẹ́ ń bẹ̀ súnà ní kákéwú jẹ́jẹ́ ní lórí èdè asúnì èdè ákàrà méjì gbẹ̀yìn ẹ̀ṣọ́ àti ákàrà ẹ̀ṣọ́ gbẹ̀yìn kí ni mágílẹ̀ súnà ní kákéwú jẹ́jẹ́ ń bẹ̀ wọ̀nyí jẹ́ hàrú fíìmà yóò dùn hàrú fíìmì kákéwú dákè rí ibi tá a bá ti ń kéwú dákè tún nà ní. wọ̀sẹ̀mí aláwọ̀ lè máa ní hàmì lọ́rẹ́ bọ̀ wọ́n kéèyàn wí sẹ̀mí aláwọ̀ lè máa ní hàmì dàwọ́. kéèyàn wí súnà ní fún màmúmù àti fún fáwọ́. màmúmù ni ìwọ́sọ̀ súnà ìmáàmù ọ̀pọ̀lọpọ̀ وسمع الله لمن حمده ربنا الإمام الإمام الإمام يقول السنة دي إمام سجن ويقول الله لمن حمده عقيدة الكبير وكل تكبيرة سنة قل الله أكبر الله أكبر سنة إلا الأولى أبي الله أكبر أولهم ní ọ̀fà gbọ́lọ́gbọ́lọ́ ó ní wọ́n tẹ̀ṣọ́rù dáàrí àtàyà méjèèjì súnà ni wọ́n wọ́n jùlúùsù làwùmá ìjòkó pé àtàyà méjèèjì súnà ni wọ́n وتقديم الفاتحة على السورة كافي تقفل سورة الفاتحة كافي سورة عليه سنة وبين والتسليمة السريعة كسلم عليك السلام عليكم ورحمة الله قالوا لي السلام عليكم ورحمة الله سنة اليوم والثالثة المعمول ولما نكيع عندها في سلام مكاني ìbáraẹnìkan tó lọ ọgbọ̀n wákàlámà sí ìmàmúmù tí ẹni lọ́dọ̀ rẹ̀ àwọn ẹni mẹ́ta nígbà sáńtà sáńtà ẹlẹ́ẹ̀kẹta fún màmúmù lọ́dọ̀ rẹ̀. wàlìjáàrù bí tẹ̀sílì mẹ́tì ìwájúbà sálámà àkọ́kọ́ tá a wá wíwù ìyẹn wí gẹ́gẹ́ kéèyàn wí gbẹ́gẹ́ súnà. Assalamu alaikum warahmatullahi olùkíyà olùrí yòókù gẹ́gẹ́ ṣùgbọ́n sọ́lá màá kọ́kọ́ súnmọ̀ ní kọ́ sọ ajáfẹ́ والصلاة على رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم كي يسلم كي يسلم هذا ما نبلوه وما في ذلك سبب سنة سنة ملكية كي يسلم الله تعالى النبي نبالي وعلى كتاب الله نبي سكي يسلم الله تعالى نبي سنة والسجود على الأرض lẹ́ẹ̀kẹ́ wọ́n dáhùn ẹ̀gbà wájú adékèyàn ti gbàgbà wájú tó sì àfẹ́gbẹ̀ sọ́lá lẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ bá pa àwọn láti káwọ́ sí nǹkan méje kan ṣe ṣùgbọ́n abẹ́ ìbọn ní kí nìkan méje o gbàgbà wájú fọ́ ẹ̀ lọ́dọ̀ imú lẹ́bẹ̀rẹ̀ wọn ọmọ mẹ́rẹ̀ báyà mẹ́rẹ̀ báyà mẹ́rin ló tún kù ó mẹ́rẹ̀ kẹ́mẹ́lò àwọn ordinary nínú àdéhùn tó dákọ̀ ọmú torí mú bẹ nínú wájú báwọn bàyìí pé wájú tó dàgbà ní sọ mẹ pé dáadáa wájú gẹ́gẹ́ ní ọ̀rẹ́ yẹn imú àtàwọn orí kéèké yòókù wọn ní pẹ̀lú súnmọ́ fún ọ̀fìfà lórí súnmọ́ fún ọ̀fìfà kéèyàn bá kí irun tí ò bá fi gbọ́ gbàgbà wájú kalẹ̀ irun bàjẹ́ bọ́lá ti gbàgbà wájú kalẹ̀ tí ò wá gbẹ́ ti mú kí mú yọ kalẹ̀ lẹ̀ àbọ̀tọ̀ ọ̀rẹ́ ẹlẹ́sìn kò bá wọn rẹ̀ jẹ́ súnà ní ó gbèjì sílẹ̀ torí nísìn obìnrin wọ́n sì yúdu àlẹ́láńsì káṣe sùdáàdà lórí imú wọ àlùkàfẹ́ olórí àtẹlẹwà méjèèjì wọ òkùbàtẹ́ lórí orúkọ méjèèjì wọ àtúrọ́ọ̀kì ìlúpàdà ní àti ìkẹ́kọ̀ọ́ àwọn fi ẹsẹ̀ wa méjèèjì súnà lónà ó ní wọ́n sùn rọ́sù lè bẹ́ẹ̀rì máa mú wọn fẹ́ni tí èyí bá ti máa múrù kó lè sótọ́ máa múrù èmi àti kí máa mú bàtí kí n lè léṣe máa múrù sótọ́ ìmáàmù ní sótọ́ màmú tí ìmá ń kí oníṣù tí mo jẹ́ ìmáàmù ẹnì dáwájú àwọn ìkọjá wájú ọkọjá wájú ọkọjá lè sótọ́ rẹ̀ mi wájú bí ìlànà ìdí sótọ́ ọkọ ó ti kọ́ bá àwọn màmú bí wọ́n sótọ́ ká ló sótọ́ nígbà sútìrọ̀ ní sáànà gbé síwájú kí wọ́n bá sọ́wọ́ àti ọkọ̀tà ìní ìgbéwò sútìrọ̀ yìí síwájú súnà lè gbẹ́yẹ́ ní ìlú àmú fẹ́ni tí èèyàn bá ti mà mọ́ tí wọ́n á ní òǹdí wọn sọ́dọ̀ wà á kọ́ lò wá ó kéré jù bí lázòrò mọ́ṣẹ́ gbèdé òǹdí wọn bí ọkọ̀ ọ̀nù ọgbà tí máa ń tóbi lọ́la mọ́kínlá máa tọ́ àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ àrò bí sickness rẹ̀ òun náà ní tíkínẹ́ẹ̀tì sótórọ̀ rẹ̀ ẹlẹ́rìí tíkínẹ́ẹ̀tì nù bọ̀ gbogbo wọ̀tú lòdìrọ̀ rẹ̀ ó gùn sí amsterdam ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ wa ẹ̀kọ́ fọ́dá láti bí lẹ́gbẹ̀ẹ́ tí náà yàwó ẹ̀rẹ̀ fọ́tọ́ lè kókó ẹ̀kọ́ ẹ̀rẹ̀ ti kí o máa yà ẹ̀rẹ̀ ìgbó ìsótórọ̀ ọba tẹ̀rẹ̀ ọba tẹ̀rẹ̀ ló ti ẹ̀sẹ̀ ó ló tì olóṣù olókùn mẹ́wọ̀n kò gùn sòǹtà ara rẹ̀ ní sótórọ̀ kọ́ fìlà agbẹ̀dúdúwọ̀ fìlà lè kí lọ́dọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n tó rò zèrọ ayé ó gbọ́dọ̀ gùn nígun ìgún pàtà tuntun náà. eré kọ́ sáàbì tí ó yẹ kí títí ọ̀dọ́ ẹgbẹ́rẹ́ ní tí ó dúró ní tí ó dúró lójú kan gẹ́rẹ́ ìmọ̀ṣáwó ilé ìkọ́nà ọ̀sùnà yóò ní ẹ. wà fọ̀gọ́ ìlú ha àwọn iṣẹ́ olóore tá a gbọdọ̀ mú lórí òun bá gbà ládá bàbá fún ọ̀lẹ́ àdéhìí nẹ ká máa gbọ́wọ́ wa méjèèjì sókè عند الإحرام نبقى تعرفي ترتيبات الإحرام تبقوا ميل سوكي حتى حتى تقابل الأذنين تبقوا وسوكي لون دي وانتوسي وانجا إتي ومجج سنة فضيلة وقول المأموم والفضل كيف من الإمام المأموم نسيت الإمام الفضل ni olùdánukí tó pé alfazlu olùdánukí àwọn tí a ní àmàkì ní mùfàríbù kí fásitì àti mùfàríbù tọ́lọ́fẹ́ kí mú àwọn bẹ̀rẹ̀ ìmáàmù wọn ìmáàmù wọn ní sẹ̀yí aláwọ̀ ìwọ̀n àrídàwó táwọn sọ pé rọ́bà náà wà lápẹ̀ alhamdu iṣẹ́ dáadáa آخر ربنا ولا تفعل قل والتأمين بعد الفاتحة في الفرد والمعموم أنا تندر في نوري أنا تندر في قوسي قوسي آمي سفاكة دوكي أسيتي معموم هنا في آمي سفاكة دوكي إنه سيولوني أنا أمالي فيها أمالي فيها أمالي فيها ولا يقول الإمام ìmáàmù ò gbọdọ̀ fẹ́ ámì jáde lọ́dún wọn o ẹ̀rọ sì súnmọ́ gbé wá pé díẹ̀ níbi fi ámì jáde yáwọn òrí súnmọ́ yìí fún wọn ni. wọ́n ní ìgbọdọ̀ sí ìmáàmù ẹ̀rọ láyọ̀ fún wọn ìmáàmù ìmáàmù ò gbọdọ̀ sí ámì sókè ilá bí kẹrọ àti sírori àfi tí ìmáàmù bá ń sì wọn ní pẹ̀lú gẹ́gẹ́. bákan والدعاء يسعى دعاء في السجود إما جاء من ملوي سجود إما وفي الولد وتطويل القراءة إذا ما تكي معصباء يمكن عليها يكي وقوة إذن ونسونا في الولد كلاية في السوق níbi ìrún àṣùgbà wà zúrì bẹ́ẹ̀ náà ni kí ó fi ẹ̀dá pé lẹ́yìn fásitì àti ibi ìrún àyíká náà zúrì ó gbọ́dọ̀ gbọ̀n tẹ̀lé olùkọ́ zúrù tẹ̀lé ha orílẹ̀-èdè ní ogúnjù ewúrẹ́ agbẹ́tẹ̀lé lẹ́yìn zúrì ẹ̀fì látẹ̀kọ́ ẹ̀fì múlùkù ké mú ní fásíà pẹ̀lú ẹ̀lẹ́ fi ágbàtà tẹ̀lé tó ní zúrì olùkọ́ zúrù tẹ̀lé ha wàtẹ̀kọ̀ sírù ha ti rà áfírí wẹ̀lmọ̀dù wọ́n bá fi áfírí àti náà lórí ẹ̀fẹ́ tó ṣe ṣe ìwàdùhá bí ìkìlá bí ìnágúrúdù láti àwọn ẹni ẹ̀kẹ́ ó ní wàtẹ̀wọ̀súkò ráàpìlẹ̀ ọ̀ṣà ìwọ̀n ìṣá kí omi má pọ̀ ju ìjọ pé ní ojú àti ní tó lè pé bàbá ẹ̀ ẹ̀sìn ọ̀ṣà ìwọ̀n ìṣá ti gbọ́dọ̀ yá ju wọn zúrì lọ ẹ̀fẹ̀lẹ̀ zúrì gbọ́dọ̀ kò bí wọn oníwàá gbójú àbúrà ọ̀nà wàkùnrin ẹ̀ẹ́rẹ̀ ìfọ́jú إن قرآن الفجر كان مشهورا àsìkò àlùbáṣà ni àmàlàkà ǹdẹ́ǹdẹ́ táwọn káwọn náà wá gbọ́ buhari ọmọ òwúrọ̀ kí ṣe bá bá lè dùn wọn ká buhari sí lọ́dọ̀dẹ̀ pọ̀ sí. ó ní wọ̀tẹ̀fún sóòrò fìgbúlá kábùlẹ̀ fẹ̀lẹ́yà sóòrò àti ọmọbẹ́ kí ẹnu mọ́tà mọ́lìkíyà rárá tí orin sùn. káàkiri alákọ̀ọ́kọ́ ẹ má ké sẹ̀bí tẹ́wá lọ pé wọ́tọ́rú kìíní ata ẹlẹ́dẹ̀ẹ́sì. ẹ̀ẹ́dẹ̀ẹ́sì nínú nínú kò wá ní orí kọ́kọ́ wá mẹ́jọ lọ́wọ́. tó ń darí pé ẹ méjọ pé ẹ má ṣe ayélujára ní wákà alákọ̀ọ́kọ́ tẹ́wá pé bákọ́ ẹlẹ́dẹ̀ẹ́sì. وتكون الصورة الأولى قبل الثانية وأطول منها bákan náà ẹ má ṣe kí súrà bẹ́ẹ̀ kéé ní zúrì kó kò ju jẹ́ kéé ní ìjẹ́ ìṣẹ́lẹ̀ àtàkọ́ kó mọ́ kò fi jáde nínú mi láti ẹ̀rẹ́ ẹ̀kejì lọ tó ẹ̀ ìjẹ́ ìṣẹ́lẹ̀ àtàkọ́ ẹ̀kejì kó mọ́ gbogbo ti ẹgbẹ́ ní má lọ ka tẹ̀bí lẹ́ẹ̀kẹ́ ọkọ́ tó wá tẹ̀bí àmọ́ ìkíni láti ẹ̀rẹ́ ẹ̀kejì wá ti gbà ẹ̀ lórí ìṣẹ́ eléyìí ló àbúrò fún tó wọ́n ní wà ní ayé ẹ̀fẹ́ ìlà àdúgbò في الركوع والسجود والجلوس إما هو يتبع الله يعني ẹ̀rọ mi ṣe rògbò káṣe rògbò ọ̀rọ̀ abá àti máa ń ṣe òun ó ti àṣọfẹ́ ẹ̀rọ bá àti máa ń ṣe wọn ní bẹ́ẹ̀ ti máa ń ṣe òun náà lè ṣe ọ̀rẹ́ ni bó ẹ̀rẹ́ máa ń ṣe rògbò ẹ̀dá ló ẹ̀mí máa ń ṣe àṣejù lọ́wọ́ àṣejù náà àṣejù kẹta wọ́n ṣe náà àṣejù rèé àṣejù ń bọ́ so ìyá ṣe àárín gbogbo bẹ́ẹ̀ yẹn lè ṣùgbọ́n bí wọ́n ti gbogbo rẹ̀ wọ́n ṣùjú di ẹ̀ náà kí ìyá ṣe ìṣùjú àṣejù ńkọ́ ìṣàkóso ńkọ́ bẹ́ẹ̀ dára ìjòlú lòkó tí a máa ń jòkó bí ẹ láàrin ìjòkó méjì láàrin ìṣẹ́lú méjì ìjòkó àṣejù ńkọ́ ẹ̀rọ àṣejù àṣejù àṣejù àṣejù Ìjùkọ̀ ìṣúná ẹ̀rọ yìí. Àṣejù gẹ́sẹ̀, ẹ̀rọ àṣejù ọmọ ìgbà ilé mọ́sílẹ̀ yẹn náà ẹsẹ̀ ní ìgbà àdójúkọ lọ ẹsẹ̀ ní ìgbà yẹn lọ́wọ́ ní mọ́sílẹ̀ ayé wọn ọjọ́ máa bá sọ́kọ̀ wọn kéèyàn máa ṣẹlẹ̀ wọn ní ọjọ́ àti sọ́kọ̀ máa àmì ìtòròjì kéèyàn kí táwọn ilé àtìjú orí àyè ayé àti màálù wọn normal ṣe sáà máa ń wà lórí òkú yẹn ìṣe ọ̀dà ní oṣù dúdú yẹn dùnú oṣù yẹn nínú àwọn ṣe dáadáa àmàlùkíyà nínú ọmọ ni wọ́n kò ní oṣù tí wọ́n kọ́bùnà rò fọ́ ẹ bá ṣe ìwọ̀n àwọn ìwọ̀n dáadáa bọ́dá wọn lókè wọn àbí láwọn máa bá ń tún oúnjẹ ń bẹ lórí ìdíjú nàìjíríà tẹ bá ká ṣùgbọ́n àlẹ́yìn wọn wọn ó ṣe rùkú o wọn ó ṣe kùnúùtù olóògùn àlùkùnúùtù fi àlùfájú nínú àwọn iṣẹ́ ọlọ́ọ̀rẹ́ mẹ́lẹ́mọ́ mẹ́lẹ́kiri ẹ bá kí wọn ọ̀nà méjì náà máa ń lọ bẹ́ẹ̀ ní ṣe kùnúùtù àwọn àwọn àwọn àwọn kùnúùtù àwọn àti wọn àwọn náà ṣe ní àlè ó kà sí lẹ́yìn àgbáfọ́ ọ̀làmọ̀dúnrún abíwọ̀n àlẹ́ ìrẹsùn gidi àwọ̀ nínú ọmọ iṣẹ́ olóore ní pé àdìkùnú kò sí ìwọ̀n ọwọ́ ní ọwọ́ ní lọ́jọ́ méjì bájẹ̀rí pé ẹgbẹ́ ṣe kùnú tù ní ṣáájú òkú ẹ̀yà tó kí òun wọ́n lè ṣe tó tán ẹ̀ka wá sí àjá ẹ̀ka tó àjá ọwọ́ àjá tẹ̀lọ́ ọmọ ìṣẹ́ ọlọ́run àìsí ẹ̀rọ rẹ̀ ṣẹ́kẹ́rẹ́ àyà ṣúra kan lákàlẹ̀ kí ní wọ́n dákẹ́ lọ sáájú òkú ọ̀rẹ́ wọ́n ṣe kùnúùtù kùnúùtù yẹn tí wọ́n máa ń ṣe tàbí wọ́n gbà lókù ní wọ́n ṣe ní ṣe wọ́n ní wọ́n lẹ́yìn dábà ti ké ṣúra kan tí sáájú bá àdàbò òkú láti wá lè ṣe olóòtú náà lẹ́yìn tí a bá ti lò kú òta mọ̀mọ́ yẹn ti rábọ́dà nàìjíríà sílù náà sì lórí wọ́n ti ní jẹ́jẹ́ ní èyí kí jáde náà wọ́n ṣe dáadáa ṣe fún ọ̀dọ̀ àwọn bá àdẹ ṣẹṣẹ́ wọlé sáàmì kéèyàn ṣàdúrà lẹ́yìn máa ní ká gbìyànjú máa ní sálámà sábẹ́ kẹlọ lọ́bìnrin bẹ́ẹ̀ wà nábì ilé ọlọ́run kọ́mẹ́ni tí màá wí tí ó sì wúlò fún mi lábẹ́ ní má gbé jù sílẹ̀ dúbọ̀rọ̀ kó lè sọ̀lá àáfàá mi ìtúni pé kọ́ kó bá kù sáńtà kọ́ sálámà ọmọ wọn ni làwọn ọmọ yìí ní kílókọ̀ rẹ̀ àdúrà ń kọ́ àdúrà mi lọ́kà اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك المهم كي أستدعى الله يتبع لقاء حياة المشهور وليه ويكون التشهد الثاني أطول من الأول àtàyà àkọ́kọ́ من tó أكيد. ẹ̀kejì. Àdúrà tí ẹ jẹ́ ọ̀gá àkọ́kọ́ àwọn bá Máa káyẹ́ lẹ́yìn ti kọ́, ẹ̀sàdúrà, ẹ̀sàdúrà yóò fi mú àtàyẹ́ ẹlẹ́ẹ̀kejì kojú àkọ́kọ́ lọ. والتيامن بالسرعين والتولور يعني تابع سلام التيامن قوي السلام عليكم السلام عليكم السلام Oní òun ṣe ọ́ ṣẹ́kọ́ sí òkọ́ ni, ọjọ́ ìgbóná, ẹ̀yà mọ́nà òun ṣe fàdọ́ ìlú ni ó ní ẹran ṣùgbọ́n pé àti ìdúrótì ọkọ̀ta sí ní apọ̀ ọ̀tọ̀ ó ní òwò tàbí ìbùsàbára ti kàṣà òkà máa nàka nígbà tí a bá ń àṣàbára lè tí kí gbogbo ọwọ́ wa ní hmm, lólókọ̀ eléyìí ni àdìbòhà lórí àṣàbára alwusta alkhinsu alkhinsu sòsàbábà ni ìfábẹ̀lá sòká máa nà fábẹ̀lá wa nígbà tá a bá ń sàtáyà nínú sí ọlọ́run ní ọ̀fun bẹ́ẹ̀ ti ṣàṣàbò wọ́n ẹ̀rọ wọ́n ẹ̀rọ ti fáàkì ti sọ̀rọ̀ àbẹ́bẹ̀ kò tọ́ ká máa wá wò yáyà yá owájú wáyà nígbà tá a bá ń fi ọlọ́wọ́ ó ní wọ̀tọ̀kùn ní ìdùnnà àìlẹ́yìn kò tọ́ ká pàdúkọ̀ ìwà àdìdíkì wọn kò tọ́ ká máa wọn. والبسملة إما وتكسر لكشف بسم الله إذا الواجب وفيلا والتعوذ في الفقد أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفسه ونقصه هذا ما تمكن من فضائل الصلاة ويجوزان في النفل بسملة التعوذ من أعطينا سنة الجنه يبي نفل أنا والوقوف على رجل واحدة وسافروا الى بعض السنة وأدوارها kòtò kòtò ìfèrí kòtò ó jìnà yẹn ṣe wá gbà gbogbo ẹ̀ yóò ọlọ́run á tó wá. Ilá ayẹ̀dúgbòlà ìyáàbò àyàgbá nǹkan ọdún tí o ní kìtì pẹ̀lú ìdíwájú owó bí àyà sí tàrà lára lórí rẹ̀ bí náà bí ara ó ti ní wá dúró gbogbo ìbájú ọdún ó lè dókòlà wọn bọ̀kùnbẹ́ ọgbọ́n tó ń jẹ náà oníjẹ ó dàgbọ́ wọ́n náà sẹ́yìn òtọ̀ ilẹ̀ ayé tó wọ́n láti rí àmì òtọ̀ kí wọ́n á ń lò pé àìlóhùn kiri ni ó ti pẹ́ jù wọ́n kò sì lọ́ọ̀nà òmìnir lẹ́yìn bákan náà sẹ́yìn apá náà lóye ní kọ̀ọ̀báyì ó yẹ òkú náà ẹ wo sẹ́yìn sẹ́yìn bí òde gbọ́gbìn yẹn àtẹjù òtó bẹ́ẹ̀ rí àti ìkúnlẹ̀ òtó. ó ní wọ̀já ìdè ìwọ̀n ní ọ̀gá èmi nínú ìfami kéèyàn sanwó sẹ́nu ọlọ́dún ní ọtí lọ́wọ́ ọlọ́kùtọ̀ ó bẹ̀ mọ́lẹ́ wa máa yíwó sẹ́nu ọlọ́kùtọ̀ bẹ́ẹ̀ náà kò tán kúlù mẹ́rin ṣe wíṣùhù kúlù mẹ́rin gbogbo tí ó bá ti dà ọ́ láàmú tí ó gbé kan àtẹ́jú kan kò tán gbàgbé tí jẹ́ẹ̀dì yìí nígbà gbé ìjọsí mi ìdí àwọn gbé ẹ̀rọ sí ìjì mi láti bá kú wọn á pè wọn. pé tí bá fẹ́ ti ọ̀rẹ́ pàdé kiri ní tútù ẹ̀ wọ́n máa ṣàwùwá ṣàrẹ̀ kò tọ́. àwọn kúmù yìí àbíkọ pé ìtọ́jú wọn àfẹ́sẹ̀ ní mi sí kúmù kúmù lè dí àtọ ìdí àwọn jẹ́ẹ̀rọ àdéhùrẹ́ wọn á dúdú ibi ní ọwọ́ aláìsàn ọ̀rọ̀ ọkọ̀ gbé nǹkan tó lè àfẹ́tì ìkí ìhun dáadáa ìfojú sí ìhun tó ń kọ́gbé sẹ́yìn rẹ̀ kò tọ́ wọ́tẹ̀fẹ́ kú sí ìhun ìdùnnìyà àti ìhun ọmọ ẹ̀rọ nípa ayé lórí kò tọ́ wọ́kùlù máa yẹ ṣọ̀bọ́ọ̀lù hù ánì lòkùnṣó rí bìṣọ̀lá. àbí òrùka gbogbo tí ò bá ti lẹ́kọ̀ọ́ pa kan pọ̀ nígbà tó ọba ń kírun má ti gbogbo tí ò bá ń kírun kírun ẹ̀ láti kó tọ́mọdé kí o kọ́ wọ́n ti rú òkà yẹn. lẹ́yìn lè kọ́ kí ló ẹgbẹ́ ìbàdàn o ló sọ láti inú òwúrọ̀ àbí àbáyé ọlọ́mọ wípé hmm, ìmọ̀ kírun ìmọ̀lẹ̀ ńláńlá bẹ́ẹ̀ tó ṣe kò bí ipò lówó balẹ̀ mọ̀sọ̀lì bí ẹ bá ń kírun láti tún bí ọkàn rẹ̀ ò ní bí pẹ́ta òkùnkùn ní sílọ́kàn rẹ̀ kí ọkọ̀ kan ló mọ̀ tẹ́lẹ̀ ni wọ́n láyé náà lówó ilẹ̀ lọ́kọ̀ irú ìmọ̀lẹ̀ tá a ní èrò máa ń gbéṣẹ́ lọ́kàn ní bá páyọ̀ ọlọ́run pẹ̀lú rẹ̀ ní orí o. ilẹ̀ àti ìta ìlọ sọ̀rọ̀ bàbá ti wá lọ síbi tó fi fẹ́ kí o. fàfà gbé kọ́lì bá kàmínà tìyàn dákun gbìyànjú ẹ̀mí rẹ fọ́ kù níbi ìró ayé wọ́n máa fi àmà gba ìwọ náà rán. mákìní má gbé ayé wọn náà wọ́n ṣọ́gbìn sí ọ̀kọ́ bá ti mọ̀ wò láàkà ọlọ́run yẹn ni ọkọjú sí lọ́kàn rẹ gbọ́dọ̀ kọ́ńsẹ́ntrétì má nígbà tó bá ń pè. àlẹ́ ìfúnfún mi lè wá sí ọlọ́run náà bá ń tó mọ́ náà ní ọ́fẹ́sì ní ọkọ̀ pẹ̀fẹ́sì. wà á tẹ́sí gbàgbọ́ ẹ̀yọ̀sọ̀lá sí ìmúntàn sí oṣù tẹ́sí ní ìwọ̀n ní ìgbà lọ́wọ́ ọmọdé ọ̀rọ̀. wọ̀tàwọ́ ọ̀dọ́ كلا باب يمكن خلق الخيار وأصل كله يمكن خلق والركوع أصل الركوع مرض والسجود به هذه السجادة وإجلال إجبارهم تبنهم وتعليم له إذا بلغهم اليوم بالتكبير فإن شاء الله والتكبير سبحان الله والذكر إمامة الرجل فقال في سعادة الله فإن ما عظم العبادات وكيف أجل فتوقف بكرهما ولا تترك الشيطان يلعنه ما جبتش ما في أقع يحتري ما جبت كلمة البقى لما بجو ولا شغالك أن صلاتي ثم رحمه الله يقول هل يمكن فيهم الله أكبر

حتى يطمس قلبك كل بعد أن الصلاة ويحاكمك إلا في أنواع الصلاة كيف لي بعد بيرة المسيح كل بعد بيرة المسيح تقولي ماذا فما شاء الله Bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí ọ̀sẹ̀. Ṣé bẹ́ẹ̀ wọ́n ń ní ká àwọn ẹgbẹ́ bá ti ń ba bílẹ̀. وإن كان إذا نزله الأمر فارجع إلى الصلاة. كيف إذا بعد وقت الذي يصلي فيه؟ يقوم المتدلل كما الله أكبر. هذا يقول Tidak main dia, orang kita, orang kita, orang kita, orang kita, orang kita, orang kita, orang kita, orang kita, orang kita, orang kita, orang kita, ìgbà àbànújẹ́ rẹ̀ ìgbà àbúrò ìgbà ọlá ìṣàkẹ́tọ̀ sí yìí wọ́n bá bí ayọ̀ lábọ́ mẹ́sìn. Ẹjọ́ kìí yàn rí irú ìwé tí o ní ìgbà tí mo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ipò tó mo sí ìwé fọ́ọ̀mù ẹ̀. lórí tó nígbà tó ń lọ. Pẹ̀lú ìgbà náà, tó wá nígbà àmì ìfàṣà oníòpọ̀ fún ọmọ mẹ́sàn sí òdà náà wà ìmúká oníòpọ̀ fún ọmọ mẹ́sàn tọ́ta ọkọ̀ máa ìsáàdà bèèrè òṣòro rí nítorí kọ́ níbi páyọ̀ náà nílẹ̀. ọmọ ìyá wọ́n lọ ní ìrànlọ́wọ́ fẹ́ẹ̀ náà kí ọlọ́run ọlọ́fẹ́ inú bùsọ́rí wọ́n sọ̀rọ̀ ṣe lọ́fẹ́ lọ tí wọ́n fẹ́ dáadáa lọ ẹ wá ìrànlọ́wọ́ pẹ̀lú iṣẹ́ sùúrù sílọ̀ pẹ̀lú ìsílọ̀ pẹ̀lú kíni tó bí èyí bẹ́ẹ̀ rí yẹn ìnàmọ́ àdàṣẹ ìdíra ìwọ̀n olè láti kí o èwo bí dáńtọ́ ọ̀pá àtọ́ wọn lára alára yìí láti kí o bọ́lá wọn ti kí ni láti kí ilẹ̀ àlẹ́ làwọn ṣòrí náà àfi bá àwọn ọmọ náà rẹ̀ ìnà òfin ìrùmọ̀ta ọlọ́run láti wá ní ìrànlọ́wọ́ nígbà tá a bá ti wọ́n. قتل اليمين عن الصورة سبع أصلا في رفع كيلو ولا أنا أصلا بدل ها؟ سوري أصلا بدل يمين تجدين أنا برضه كل أصلا من الله عم كده ليه؟ أنا برضه كل من الله ẹgbẹ́ ẹ̀rọ ọmọ nínú ọ̀rọ̀ àtọ̀kọ̀ kọ̀ọ̀kan ní sẹ́yìn ọ̀bá rẹ̀ tí ó dì láti má ti ọmọ nínú ọ̀rọ̀ owó lọ sí ọ̀ṣun nínú ọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rọ àmì ọ̀ṣun bẹ̀rẹ̀ méje gbogbo ẹ̀kọ́ pọ̀ wọ́n á sì wọ́n á sọ̀tọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ náà tù àmọ́ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ láti ọ̀pọ̀ ìjọba ọ̀rẹ́ ìjọba pọ̀ náà ọwọ́ tó ń ṣẹ̀rọ five six seven wọ́n ti lẹ́nu ọ̀rẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba Fẹ̀gbẹ́rẹ́ àwọn arẹ́gbẹ̀rẹ́ àwọn ìṣàlẹ̀ wọ́n tó pọ̀ ní ọgbọ́n ọ̀rọ̀ fitness level àti lẹ́yìn náà ó máa lè jẹ mọ́ ní wọ́n tó pọ̀. Wọ́n ti fẹ́ ìṣàlẹ̀ àbáàdì ọba wọ̀ ọ̀rẹ́ ìṣèkẹ́ nínú ní ẹ̀ṣẹ̀ ìlànà. للصلاة المفروضة أربعة أحوال الشيء النجي لكن يمكن ورايا مرتبة آخر آخر تهدى القدم تؤدى عليها لو لقدم الناس لمن تصير أربعة منها على الوجود بكل صورة من يعقبك تهدى على الوجود واجب اليوم ها وثلاثة على الاستغفار تجد انك يوسف مستحب سنرى اولها القيام بغير الاجتهاد حين يكون غير كلامك عارفين مصر قالوا بلدي وكما قالت عارفين بين يقول لنا من الله هو لازم الامر القيام تدخل في في مختلف سنوانا ثم نقول ثم القيام بالسماء ثم يستيقظ هذه الظلم خير مدة أكل اليوم تشرب محمد في لم يمكن أن يتم بالقيام بالسماءات ومن أنه قد بالقرآن يوصل يوصل عليك ẹlẹ́kẹta tó mẹ́rin dùnúsù lùdẹ́sì ìgbà gbogbo ìgbà àbọ̀n lẹ́kùn lẹ́kùn ìlú àbọ̀n ìdúró láì fa àtẹ̀kẹta kò pọ́sì bù ìdúró pẹ̀lú ìfà àtẹ̀kẹta lọ sí ẹ̀yẹ kò pọ́sì bù owó náà ó tún jò ó kírun láì fa ìjẹta pẹ̀lú ẹ̀sìn tí o tó bá lè jò ó kírun láì fa ìjẹta tó mẹ́rin dùnúsù bí tùlà ó wá lè jò bá gẹ́gẹ́ tó kọ́ pẹ̀lú sí ọjọ́ yá nìyẹn. Tí yóò bá tí yóò bá ní agbára àti túmọ̀ kírun láyé dìfẹ́ǹsì lórí kẹta, èèwọ̀ ni kò lọ dìfẹ́ǹsì. Àyájú tí ó bá lè dúró kírun pẹ̀lú dìfẹ́ǹsì, èèwọ̀ ni kò jòkó. Tó bá lè dúró tó bá lè dúró kírun láyé dìfẹ́ǹsì, èèwọ̀ ni kí ó jòkó dìfẹ́ǹsì. Sẹ́yìn láyé so báyìí. فالتركيب بين هذه الأرباع بعض السماء يهتاكل على الوجوب قرنه إذا قدر على آلة منها يبني أربعة كثير ليس دموات وصلنا بآلة هنا نفسه من تجربة نمبر 6 وتقام فلا فلا يوجد بدل فلا أخيرا والصلاة رجل على الاستقبال هو بحكم سنه من تعرف لأن يصلي العاجز عن أعرف السلامة منظورة على جنبه الأيمن أن تريده الجفن ولكن الجبراء نجاح ولكن الجبراء تاجر ولكن الجبراء نجاح أو تقولي على جنبه الأيمن ẹgbẹ́ ọ̀tún sùn ẹwà tí mo ní tó bẹ̀rẹ̀ ọ̀tún sùn àbí ó máa yà ẹ̀ka tó tí mo bẹ̀rẹ̀ àlàáfíà sùn lọ́sọ̀ ó máa yà àwọn ìyàwó yìí kó dùbúlẹ̀ kó lọ́yà síta oṣù pẹ̀lẹ́ ó lè fi àwọn títí tìlẹ̀ àtìyáwó tẹ̀lé nìkan fún màtìyáwó nìkan àlùjù lókù. بغير الجهاد حتى الجنود بالجهاد النوم على العيشة ثم النوم النوم على العيشة ثم النوم على العيشة ثم النوم على الفرد النوم على الفرد تقضي تقضي ẹ̀yìn kẹlẹ̀. So, ó lọ màrí kí ẹ kọ́, àwọn mẹ́rẹ̀ ní àkọ́kọ́ ẹni ọ̀rẹ́ ìrẹ́gbọ́n mẹ́ta ló kọ́ a ní لم تدخل صلاته يوم القيامه والاعتماد الذي تدخل به صلاة القائم على نفسه هو الذي يسقط بسقوطه nínú ìfara sí ìkàtà ìpínlẹ̀ lárúbára sí tí ó tà ní jẹ́ oníkè náà fara sí ìkàtà ìpé bí kí ní tẹ́lẹ̀ fara sí ó bá tún pẹ̀lú ẹ̀rọ sí ẹ̀sìn lọ́gbẹ̀rẹ̀ àtijọ́ kí ìmọ̀ wọ́n ní kò ìfara sí lọ ni ó ولسان لا يسقط بسقوطه فهو رسول ọjọ́ ìjọba fara sí ọ́bẹ̀tì kàrà tòṣù ìjọba fara sí ọ́bẹ̀tì tó bá ń gbé ẹ̀yìn ní ẹ̀sẹ̀ rẹ̀ láti òṣù rẹ̀ ìjọba sí ibi bọ́ọ̀lù láti òṣù láti òṣù bọ́ọ̀lù wá ń jẹ́ kó èrè alábàáṣà náà wọ́n ní kùn jí wọ́n tó ọ̀rọ̀ bá wáyé nǹkan tí ó jẹ́ pé tí nǹkan ní náà bá ti jẹ ìwọ́n náà ó yẹ ẹ̀wẹ́ báyìí. wọ́n fi ń jọ ọmọ aláṣẹ kí nǹkan báyìí àlúwò níyẹ ọmọ ìlú ti bá ti kù tọ́. lẹ́yìn lè kó àwọn ilé ìbùsọ̀ tó gbọ́ nípa àwọn tó ń dúró de ìkọ́ ìmọ̀ ẹ̀rọ. ìwọ́n náà fi àkọ́ ẹ̀ láti kí lórí ìdúrà kí àbí lórí ìdúró wà mọ̀ nàfílà ẹ̀hún nàfílà wàyà ìdúró tó ṣe kọ́ọ̀tù ìyàmú àyẹ̀sọ̀tì yàrá jẹ́ kọ́dà ẹni tó bá lè sí ìmọ̀tò fókè. Wọ́n ti wáyé fókè wọ́n lè máa gbá gbogbogbò mẹ́wọ̀. Ó ní kọ́ wọn lè máa tó fún wọn ẹ̀fọ́ lórí ọ̀la wọn. Ó ní wọn kún ní lórí ìdókòwò ìgbẹ́ ṣùgbọ́n o tó náà mọ̀ pé òun ó sọ̀tà kí ni wọ́n di ọdún tí wọn lórí ìdúró náà ọdún tí náà ní orí ìdúró ọwá ti ní orí ìdúró wọn là wú lẹ́sìkò ájúrì nìkan tó ní tí wọ́n bá sọ ẹni bá dúró tí wọ́n ní bí tí ó náà jẹ́ kò jẹ́ ولا تبروها مصر ويجوز من يدخل عليها منها قال الجلال غير الله اكبر ويكون بعد ذلك صفحات من لوي أو يدخلها طالبا أصل نفسها لوي ولكن بعد ذلك أصنع شغلته إلا أن يدخلها ìdíyà ìdíyà àtúntà ní ẹ̀kọ́ ọ̀dà ṣe máa ń tà ní mo fẹ́ ẹ̀yọ mo fẹ́ kí ó ń tẹ̀ ọ̀dà ní ààrẹ ọ̀dà tó ń lọ ìlú pẹ̀lú gbà ẹ̀dà ọ̀rọ̀ ìdíyà ìdíyà àdéhùn ọ̀pọ̀ tó lọ. bákan náà ló ti àtúgbọ̀dọ̀ ké ìdẹ̀sí ara wọ́n ti lórí ẹgbẹ́ ìṣẹ́ láti ẹ̀kọ́ àyẹ̀mí lẹ́yìn gbogbo kọjá ọ̀rọ̀ náà ní gbogbo gbèsè ìmúsọ̀ rẹ̀ jẹ́ tọ́rọ̀ rẹ̀ kó ṣe àwọn ìrìnàṣọ́ ọ̀tá gẹ́gẹ́ ọ̀dọ́ ọ̀nà gbogbo gbèsè tó bá ti jẹ́ tọ́rọ̀ rẹ̀ gbèsè mú ìrọ̀rùn nípa ọmọ ọ̀tá mẹ́sọ̀ ọ̀tá ìgbàlódé náà wà ولا يحل التمليك في الحق ما فورت تجمع وسيء وسيء طوعا لأنه وسيء وسيء تنجي سفيو يعني سوري قد تطلع في البيت على وزع الله وضع الأسمور وعشير وأنا أدور لك أحد

tí ẹ bá lè rí ti san ìwọ̀n fáìlì ọlọ́nà olúwa èyí àti pé ọjọ́ bàbá wa yóò sọ ìwọ̀n mi ní fáìlì fáìlì ayé fáìlì fáìlì tẹ̀wọ̀n tí a lọ tẹ̀wọ̀n tẹ̀wọ̀n ọlọ́nà ọlọ́wọ́ ẹ̀ tó gbọ́dọ̀ sáré nínú àwọn ọmọdé tó máa wọ̀ ní oṣù kẹrin láàbù mẹ́rin òní ní àárín tí mo ní pé lè ká àti ìlú àti ìlú mẹ́rin. ويقضيها على نحو ما فاتت ما ما يأتي به مبادئ ووحي ويكي يوم ما أردنا ìwọ̀n twenty six of april láì sí ìmọ̀ ìwọ̀n twenty four of april lórí àgbè ẹ̀wọ̀n ní wàhálà dá òkè ìwọ̀n ìbò ìmọ̀ ọ̀kẹ́ ìwọ̀n ọkọ̀ bẹ́ẹ̀ lórí ìdè one two ìdè five ìdè ten ẹ̀dá ìlú fifteen eight eight. Ṣé o tí wọ́n bá wọ́n yà fún ìdìbò dé six to jẹjẹ láì san gbére one point five oníwàlẹ́ kú bí iná ọ̀sán ọjọ́ ọ̀gbẹ́ àlàáfíà ní máa fàdájú gẹ́gẹ́ bí wọ́n ti ní wá fún wa kó tó níṣẹ́. Oṣù Màtòmá pé ẹ̀ńtà àdọ̀bí ìjàkà ètò ọba jẹ nígbà tó ń jẹ owó ètò ọ̀sán ọmọ ọ̀sán jẹ ọ̀tọ́lá àdọ̀bí ìjàkà. Èlù, ìrìnà àti ìwé tó jẹ ilé ló ti jẹ́ ìdáhùn náà jẹ́ yóò fi náà rẹ̀ ní mẹ́rin àrùbọ̀n wọ̀nyí sáré ìsàpà yìí rẹ̀ náà wọ́n yóò fi ìrìn àjò ló ti jẹ́ ìwọ̀n ohun tó fẹ́ sọ ọ̀dọ́ ra yóò fẹ́ nípa méjì tó ti balẹ̀ sí ohun ẹ̀sọ́mà. Fàwọn yọ̀ọ̀dà káàkiri ìpọ̀dọ́ ìpàdà bóyá ìjọba bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni ọ̀ ń bẹ ní ilé ni àwọn sábà sábà ń bẹ ní ìrìn àjò. náà ẹ̀ka tó máa ń bọ̀ tó ju pé wàtòrò tí kò bẹ́ẹ̀ àbọ̀rọ̀ pé ní wàbẹ́yìn rẹ̀ sí ìlú sàwá ètò ẹnìkan rẹ̀ kò bẹ́ẹ̀ tó àti ìlú ọwọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí máa kí á ń tún wọ́n á rántí pé wọ́n sì fi àṣùbà àti ìṣòro. ó bá ta ti kí rákà rẹ̀ kí ni wọ́n á fi pàṣẹ. wọ́n á kọ́kọ́ lọ sọ̀tún àrẹ̀sùnmí jẹ́ zoe. ìyẹn tí wọ́n ti fi èrò sí ọ̀mìtì kò ju mú mẹ́rin lọ. ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé ìgbàgbọ́ náà ló. ó lè bẹ̀rẹ̀ kí ẹ̀rọ tí ẹ̀rọ ti jẹ ètò tó pọ̀ ju ìwọ̀n máa lọ pẹ̀lú sí kò lè àṣẹ ìwọ̀n ní ẹ̀fẹ́ fi lọ. Ẹ̀ka ṣe tó jẹ ìwọ̀n gbogbo àárín tó lórí ẹ̀ náà ó wá fẹ́ kí àtúbà tó ní ó wá láti pé rárá òun mà kí kàkà nínú ọmọ rárá kí àwọn àyíká máa fi àtúbà náà pẹ̀lú sí ṣùgbọ́n ṣe kí kò tí ó jẹ irun lẹ́ẹ̀dà ọ̀kan tó lẹ̀. pẹ̀lú jẹ́ ó sọ̀rọ̀ lọ́dún tó kọ́kọ́ kí àwọn ìkòyè náà tó wá sí ìrò tí àgbókà ọlọ́rọ̀ lẹ́nu sọ̀rọ̀ ó fẹ́ ká sí ó lè owó kí ìṣẹ́ náà owó kí àtúbẹ̀ náà lọ owó kí ìlú ìlà lọ yìí ó tún àwọn ẹ̀rọ kó pọ́ǹtì ìwọ yẹ àti pépé tí òun fẹ́ yẹn bá jẹ́ bá ti wà lẹ́yìn ọ̀pá ẹ̀ ó wà kàn fọ́n bí kí ìyá tó o tẹ̀ ẹ̀ la ó lè wà tẹ̀ sí ìlú báyìí náà nìkan àdìmọ̀ sí ìlú méjì tó yẹ kọ́ sí ìlú wà bẹ́ẹ̀ yẹ sí ìlú fàwa àbáwọn àmútọ́ àti méjì kẹ́lífà tí ó kọ ìlú ẹ̀bọ̀ yìí kò ju márùn-ún wá dúró ẹ̀kọ́ ìdọ̀kọ́kọ́ kí àwọn ìjẹ jẹ ṣáájú ètò wọn tó ẹ̀rí kó wọlé máa ń títí síra ó ní ọjà ìlú wọn lè sí ìgbà nígbà tí ìgbà ìyẹn tí ìlú tó kọ́ mẹ́rin àwọn ìgbà òṣèlú àwọn àti ààbò ìrùn máa ń lò tẹ̀bá ṣe èrè márùn-ún ó jẹ mẹ́ta ó jẹ mẹ́rin ọ̀gá ní gbòòrò ọ̀gá ní kọ́ọ̀ sí ti àgbàdo ṣe ọ̀ọ́jà kí ọ̀ọ́kàn bá ti gbòòrò nínú ìnáwó ọ̀ọ́nà ọ̀gá sí ṣubú ìnáwó bí ló fẹ́ sí ọ̀gá ní gbòòrò nínú ọ̀gá ní ká ọ̀ọ́kí àgbà ti ṣe ìnáwó lára sí láti sáńtà yìí tí ó ṣe ọ̀ọ́jà kí gbòòrò ọ̀ọ́nà sí ẹ̀dá gẹ̀ẹ́ àbúrájẹ́ lò ọlọ́sí kúrò ní wọ́n jẹ́ ọmọ kí mọ́túrì lánà ọ̀tún kí iṣẹ́ lánà ọ̀tún kí àgbàlá rẹ̀ wọ́n kí lórí ọlọ́sẹ̀ ọjà ọlọ́pọlọ sí lọ́gbẹ́ ọ̀sì ẹ̀dá ọ̀sì tóbi lọ́sì lórí ọlọ́sí kúrò lónìí ọjà ní ti lọ́gbà àgbọ̀lẹ́ ọ̀dẹ́lẹ́gbẹ̀rẹ̀ ọ̀dẹ́lẹ́gbẹ̀rẹ̀ lọ ìfọ́jà ọlọ́sí àti ìmọ̀ sí àkùkọ̀ èyí ẹ̀ṣẹ́ rẹ̀ àná ìyẹn tí máa ń fi rẹ̀ àná ó dà wọ̀ kí wọ́n tún ní àná kí ló ṣe àṣà àti àlùkọ́kájú àti máàbí àti ẹ̀ṣà àkọọ́lẹ̀ ọdún lórí tù. Bọ̀rẹ̀ tí èyí tó wá wá sí owó kí láti nà àti ìdúgbò àti ìdúgbò ètò náà èyí tó ṣe jáde ìdí máa ń fi ìṣàkóso àgbàlá máa bá ọ̀pọ̀lọpọ̀ bá lọ. ọba tó yẹ fún ẹni ìgbà ní wọn ní sínú àwọn ọba ọsọlá wa ló wà ọmọ káàdì àlẹ ni ọmọ káàdì àlẹ ni àwọn ọba ọsọlá ẹni bá jẹ ìyẹwò náà fa akọ́n àbótẹ fẹ́ẹ́ sí náà ètò jẹ sọ̀dára kọ́bùlẹ̀ ọ̀pọ̀lọ̀ ọkọ̀ fàgbèsì àwọn àkọ́kọ́ ẹ̀rẹ́ ṣáájú òun sí àtòlẹ́tọ̀ wà láwọn bá bá yà wà wà kọ́dà tí tí bá bá sọ́wọ́ bá ń kí. àbùkù ní kó wọlé ìdìbò lọ kó lọ. Pẹ́lẹ́ ní wọ́n yẹ kó lé lọ́dọ̀ ó fi kó lọ. Ní ẹ̀ bá jẹ̀ kí n jẹ́ mọ̀ mọ́ yẹn, ẹni ní ẹ̀ bá jẹ̀ fẹ́. Àwọn àtúntò náà ká ká ẹ̀ máa lọ. Àwọn àtúntò bá jẹ́ lè ní ẹ̀ka. Ṣùgbọ́n ẹ bá lọ wọlé bọ̀ wọlé bọ̀ wọ̀ láyé ká náà fáwọn ìfọ̀nà àlẹ́ yìí nìkan ó jẹ gbèsè tó lé máa fún ìyàwó sálákà tó lọ. Ẹ dáhùn. ó ní pèsè náà ń dáwó pé ó náà ń dáwó ó má ti ṣe ìyàwó ọkọ̀ fún ìgbésẹ̀ gẹ́gẹ́. Ẹgbẹ́ tí wọ́n ní pèsè ó tó pọ̀ lórí rẹ̀ wọ́n ní kó mọ́ dàbí ìwọ ọ̀nàkọ́ rẹ̀ kéde ààrẹ ní ẹ̀yìn nàbíà. Àbùkù ọ̀bẹ ti ti mẹ́ta máa ń gba ni wọ́n máa ń wọ́n láyé ká máa ń kọ́ ìmọ̀ta àlẹ́ yìí kọ̀. Ilé láti ṣe ìgbésẹ̀ ó tó pọ̀ fún ìlànà wọ́n láyé fún ìgbésẹ̀. ما دعونا في نفسنا ولا كان رمضان كما نقول له أقول عليه مظلوم منه مظلوم ولا يكون له آيات لما نفسنا كان تجد وتقطع عليه إن الشهر والغرق الشهر والفجر والغرق سبعة الفجر والعلان فما يجد وتقطع عليه تعيد نبضة موضوع والغالة والخصوم والغالة في الخصوم والاتصال والغالة فيهم الاتصال شبهه أو الكون ويجوز يغني عليهم من القضاء èmi àṣírá ní akọ́sí wàhálà ní àṣírá ń tẹ̀lé ìṣẹ́gun ìṣẹ́lá kò sí ní àṣírá ń tẹ̀lé ìwọ̀n ọ̀sẹ̀kẹ́lá kò sí láì jẹ́ máa ń kí ní ìjàmá. فيجوز لمن عليه من قضاء او اصير اقوى وجه بالدير السنه كما يتذكر ومر يوم الجيش إذا كان كان يتجول وكان هذا مثلا وكان هو لم يدرس هو ولم قال يا ربنا الدين وجه هذا الدين جماعه إذا استوت صلاتهم في لما وكانت لم تكن سبحانه مسألة باب البيت ومن مسألة لنا عليه من القضاء ọ̀rọ̀ kí àpàdé gbèsè كيف tó kọ́ ṣéṣe olùsọ̀rọ̀ ẹ̀yà ní ọ̀wọ̀. Ṣé àti láti ọlọ́run lọ́wọ́ ọdí ìwú tó ọjà ìpèsè ọjọ́ ọkọ̀ bọ́ ọmọ sí nàìjíríà gọ́ọ̀mà sí títí ọ̀pọ̀ àgbọ̀jẹ àbí sẹ́wọ́n tíráta láti wà lọ́dún ṣíọ̀ ọ̀là ìṣẹ́wọ́n táyì sọ́dún àdàdà láyé ọkọ̀ ọmọ àbúrò fún kí èyí tí ọ ti gbé ìdè méjì kúrò ọ̀ kì í di ìyá ìjọba nàìjíríà títí sí àtàkùn ìdíjú kí wọ́n fi ọ́ọ̀dì ìdíjú. Báwo náà ká lọ sí ìṣàlọ́ pàdé kàtà ó ń mú wa kàtà àkàdé rẹ̀ tí a máa ń gbé ìṣọ̀kú yàtọ̀ wọ ìjọ tí ìṣàlọ́ yẹn. Ó ní báyọ̀ kò sí sáà mi. Ẹyin tí ìwọ́n máa ń sọ àwọn àgbàdo rẹ̀. Ìdájọ́ ilé tí wọ́n máa ń àwọn ìgbàgbọ́ kan ti gbé ayé wọn. Wọ́n ti dúró sáà ó sàkóso orí balẹ̀ ìlú tán ìdàpé ọgbàwọ́ yóò ṣe ìkọ́nìbà lẹ́yìn tán ìdàpé wọ́n ti dúró sáàrí sí sọ́lá kéèyàn á ṣe ìdúró sáàrí ìdúró wọn tí wọ́n gbà kéṣe àbídàpé má ṣe lórí wọn sódà sódà tẹ̀lé. فإن القصار في رأيتي إذا بيتي موقولي النقصان tí ẹ bá gbà pé kí mo mú fàgìdàgá ní ọ̀bùrẹ̀ sàrà ẹ̀dì ọ̀gbìn ẹ̀ta láti ọ̀dún ìdílé lẹ́ẹ̀ta ẹ̀yìn ẹ̀ka ẹ̀dí bá wà lọ́wọ́ بعد تمام التشهدين ليس يتبعك هو تكرمك وأنما يزيد بعدهما تشهد آخر إنه لما نسيه وأنت تجمع بين وقت آية إذا ما يقول يجيب سؤال ولا رجع فاهم فاهم أقول لك يجيب سؤال وقت يجيب سؤال أرى أن الله أكبر لكن أقول أنا من أنا في أتايا من رسول الله صلى الله عليه وسلم ìyẹn tí ni àgbájọ pé ìyá lé ìyá tí wọn kò ní wá nínú sọọsì ìyá tí ìyẹn wọn kò ní wọlé ìdílé ẹ tí ó bá kẹ̀sì sáà ní ẹ̀jẹ̀ òkú àgbẹ̀ sí ìgbà àgbẹ̀ òkú òkú àti òkú ọ̀dà ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni tí mo máa ń bí ẹ̀ka ẹ̀ka lẹ́yìn ọ̀dọ̀ rẹ̀ sọ́pẹ́ kí ló dé? Wọ́n ní ìyọ̀kù wọ́n ní ìyá tí ó bá kẹ́rì tí ó léwu kó ní ìdí nígbà tó فلتان ألف زادت منه بعد السلام عليكم عبد ترغب بعد لأنكم يتشهد بعد الباب ويوسع على أيوة ويسلم تشريعنا كالكفر تشريع بعد فلا نحملنا على تعالى قول الرب في أماكن تدرس قول القضاء إما يختصر قتل قل أهلكني لما يرجع وبعد هو ذلك على إكرام الشرع أقل من هذا الجبل آه ما ما ما lóde o ẹ̀kọ́ yẹ kó kù jẹ lọ́dẹ ojú ó lé ní ọlẹ o ó tó wáyé tó wáyé o lọ́dẹ ti rákà ó wà lóde náà lọ́dẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ọlọ́dún gbà pé súnnara ìjòkó nàkáyà àbílẹ̀ wọ́n kọ́ bàjẹ́ báyìí báwo ọ̀la wà lọ́dẹ àbílẹ̀ wọ́n ti wọn látàrí àwọn tó ń náà wáyé ẹ̀rọ tó àwọn tó ń gbé ọkọ̀ di ẹgbẹ́ ní kí wọn máa ń nà ọ̀tọ̀ ọ̀tọ̀ nínú ọ̀tọ̀ wà ọ̀dáyà ọdún lè kú nínú ìhú ẹ̀yọ̀ kan nínú ìdára rẹ̀. Báyìí la kọ́ ẹ̀sọ́ níbi nípa òbí àti ẹ̀dá kan náà wò náà, a máa wí ọ̀bẹ̀. Ọ̀bẹ̀ yìí náà kọ̀ ọ̀sọ̀ wà ní ẹ̀dá ẹ̀dá ẹ̀dá tí ẹ bá ti dé òkú tó bá wá dé òkú ní ìsìn wọn yàtọ̀ ọ̀rọ̀ ìyá ìṣẹ̀ ọmọ ìjẹ́ ti yẹ ìdílé ọ̀gbìn ẹ̀rọ ọ̀gbìn ó jẹ gbèsè ọ̀gbìn ó jẹ ó jẹ gbèsè ọ̀gbìn kò wá ti dé pé ẹ̀kọ́ ká yàrá ó ti jẹ gbèsè ọ̀gbìn náà yóò fún wa pé ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ tẹ kò wá ti dé hàtà sáyẹn náà ó lọ́ọ́ سجد منه كان طويلا تسع مرات تبكي من تسع مرات في إقبال في جبهة أنا أقول لك وفي بعض الجبهة وإن قال أنت قومك قوات نامك أتقول لك تقولي ولا تقول لي أبي أنا أقول لك إذا أنا أقول لك ممكن أكيد تسمع معنا dẹ́gbẹ́ tó lọ́dún ní àwọn ní bá kọ́lá àwọn ìlú ọ̀gbìn ní ìlú ẹ̀kọ́ tó kọ́ òwúlò náà. Tí ọ̀dà ń lò kọ́ wà jẹ́ kó tó lù sùn láti máa àbú. Wọ́n ní ìlú náà tó wá bàjẹ́ o ṣùgbọ́n wọ́n ní tó ń mú wọn bàjẹ́ nípa láàrin ọ̀pọ̀lọpọ̀ ní pé ẹ̀wọ̀n kánà àdáńdàdá lè súná ní àwọn àpò. Láti súnà sí ọ̀ súnà kan tàbí nínú ẹ̀ tó ọ̀rẹ́ ìgbà pẹ̀lú tó ṣe kí wáyé tó bá tó ń tàbí àgbẹ̀ mẹ́ta wọ́n lẹ̀kẹ́ náà ọ̀ àdúgbò àbájá àtúwàlẹ́ni ẹ̀ láfíà wọ́n lẹ̀kẹ́ náà ọ̀ àdúgbò ọ̀rọ̀ ti àṣàrò ní olùkú wọn ìgbà náà ọ̀rọ̀ ìgbòho rẹ̀ fún ọ̀tara pẹ̀lú súnà tó kà pé níbi ìwé tó súnà náà wọ́n ní ó gba ọ̀rọ̀ jẹ́ ìlú àlá àdìgbò bí ìwà tó súnà náà ìgbòho àwùjẹ. ومن نجي السجود إذا لكن وما لو صبرني قول أبي واقي الله يسلمك

الله أكبر لا نسجد الإقبال إلى وإن نبي السجود المعصية سيرا المعصية سجد إذا كبت أمامنا للرسل وحوه فلا يقضي ẹ̀dọ́ wà mẹ́rin náà ọ̀sọ̀ pàdé ìjọba àìsàn àfẹ́kítà àbàdíyà àwọn ológun táwọn àbáyé ti náà ká lọ́wọ́ náà ní bàbá yẹn. bí ẹ bá ṣàgbé orí bu àbẹ́ ọ̀la ìyá àrùn ẹtí ò bá ṣeré ìdí sáyé lè dé o. ó kí ni wọn ọ̀bàdàn bá bíà ọ̀rọ̀ àbídá ọmọ tó lọ́ọ́ tàbí ìdílé náà àti tí wọ́n ti mọ̀ sí májèlé náà kọ̀

méjì dùn ní ìlú bí ẹ bá sí mo ṣe sílẹ̀ ẹ̀rọ ètò ọ̀sẹ̀ ìkọ́ tí wọ́n lè lójú ló fi hàn bùrẹ́tà ọmọ láàárọ̀ àfihàn wa tí ò bá ń sọ tuntun sálámà èèmọ ti bàjẹ́ ó ní wà mẹ́rin àfihàn ọmọ ìrìnà pọ́pọ̀ pàlú kẹta ẹni bá yẹ pé ọ̀rọ̀ yẹn àrùn bá ní ó gbàgbé àtúnṣe pàlá ìdí yìí àṣèjú ògbò ìdí ìgbà òṣèlú ìdí wọn. عنها من حبابها ومن أطلع الحرائر فإن كان هو الإمام على قرآن الرسول أين النص من الصلاة أين النص قضايا الصلاة يسمى الإمام سنن الصلاة الكريمة فأي نص ونبي يمثل بين الناس المظاهر ونبي يمثل

ولا يكون السجود القديم الا لترك سنه بل يعني في السجود القديم لنا وانبي عن كم سنه في نبات بين القوم قلت سنه غير عدو اما السجود واما السنه الواحده هي ان تسمى كفايه لونها وانفعالات الاولى لها قوه السجود القديم ńlá ààrẹ àti kọjá pé súnmọ́ tó dàbẹ́ o àti wọ́n wà ìjà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọ̀dẹ́ ìjà ọba ta kẹ́kẹ́ tó gbà pé tó. Sílẹ̀ ni mo ṣe é ní ẹ̀ ọ̀dẹ́ ìjà. Àwọn tí a pè ọ̀rẹ́ àti máa tó jáde yára sí àwọn akẹ́kẹ́ wọ́n ti ní òǹdè nígbà tó ń bọ̀ lọ́sẹ̀ ẹ̀ wọ́n fa máa àtàlù wọn fìdí jà àti àwọn òbíà bẹ́ẹ̀ yẹn bá ti ṣe orí jẹ́jẹ́ níbi ìrúdà àtúnlá tó dákẹ́ ìfúra ọ̀dọ́ ọjà wọ́n máa àtàlù wọn àbúrúgbà ẹ̀kọ́ ń bẹ lórí ìrún sàjádá hmm, ló ṣe bàtú ó ní òkùn àmọ́ ń sọ ìdáná mẹ́rọ àti ẹni bá wá tẹ́tí kí ń kí ọ́kà ìrún lẹ́kà mẹ́ta àbí kí ìrún lẹ́kà mẹ́ta látà mẹ́rin ó bá dé náírà máa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ na ɗaukar da a ɗaukar da da wani yawa ba mu nan nan ce ku ba mu wani wo a ka wata ke yi ko wata ta gada ba a nufi wata na ɗaukar da kwari kuwa wani yi kuwa a wata ba a ci wannan zara ya ce ba na da àti kí ṣùgbọ́n ipò wájú látàrí òun ọ̀wọ́ sí ẹ̀ka ìfọwọ́sí ní látàrí òun látàrí ẹ̀fà àti tí wọ́n ti lò ní látàrí òun látàrí márùn-ún kò látàrí òun. Kí ló dé? Lájẹ́dá bàtà bàtà ní oṣù ẹ̀rọ tó. Bàbá Mẹ́rẹ̀ ti sọ̀dá nígbà tí ń kí àdúgbà ó wá nígbà gbé débi tó ti ní àkàtà èyí lórí àwọn ìṣẹ̀ṣà ó gbà tẹ́lẹ̀ tó bí àgbò lẹ́jọ́ èyí tí náà lórí ó gbà tẹ́lẹ̀ wá sí àgbò tó fẹ́ tẹ̀ bá sọ̀ láti sọ̀ láti ohun ẹ̀yọ́ àwọn tó wá gbé ọ̀tún kì í wàtúndájẹ́ ìsọ̀láàbí méjìlá ààrùn àpapọ̀ wọ́n ṣẹ́kẹ̀ fún ṣùgbọ́n káwọn bẹ̀rẹ̀ àwọn àpá mọ́tàlẹ́ ni wọ́n ní òfin tó de ọ̀gbìn bá lóde o. Àwọn tí tí wọ́n tó lé pọ̀ náà àpá wọ́n gbé ẹ̀sẹ̀lẹ́ta mú mú òfin wọn ẹ̀sí ẹ̀. Bẹ́ẹ̀ kọ́ ọkọ náà pẹ̀lú. Ìtàwọn ní ó pẹ̀lú o. Wọ́n bá máa jẹ kọ́ ọkọ lè ní ọ. Wọ́n ti nà ara rẹ̀ àti mẹ́tẹ̀ẹ̀tẹ̀ lè ọ̀rọ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ orang mesti mengawal-awal menjelaskan orang beriman kepada kita ada menajat kami dengan dalam kita ini terus kalau Tunggal untuk silakan dan kadang ada rusuh. Kena nak buat apa? Allah akan menyatakan wa akan menajat kami ọ̀rọ̀ mú ìlú wà tó pé wọ́n yà ní kí wọ́n ṣọ́ọ̀tù sí ìnàkó sọ́ọ́lì kàtà àbúkù ẹ̀rí ọ̀ṣọ́ sí ìnàkó sọ́ọ́lì kàtà àbúkù ṣọ́ọ̀tù sí ìnàkó sọ́ọ́lì kí ẹ bá ṣe méjì bóyá inú ìsìnkú ní àbí òkèkù bí ìta ṣíṣú ọ̀pọ̀lọpọ̀. Mo ti sọ nínú ìdí àti ìdí ọgbẹ́ tí ìbá ti dáàbò tí ìbá ti ṣọ́ pé òṣìṣẹ́ náà pé bí i pé tí ìbá ń dáàbò tó mọ̀ sáà pé bí i pé mo ṣọ́ pé mi ò sáré pé àṣìṣe kò kí mo sáré. Pàṣẹ àfihàn ẹni ní bá ń tẹ̀lé méjì nípa ara àwòrán ti bẹ̀ wọ́n mú ẹ̀yìn àti ìṣẹ̀lẹ̀ àyọ̀. Ṣé mo ti ṣe ìgbà kẹ́kọ̀ọ́ أتابع وأنا كفرت وسجد بعد السلام هو السلام عليه وإن شك في السلام فلا فبصر إليه يقول السلام عليه السلام ولا سلم فإن شك في السلام فيما يقول السلام عليه السلام سلم أو سلم kápò ní ọ̀pá tí ìjìnlẹ̀ sùn bọ́ọ̀lù àti ìfà bọ̀ọ̀pá tí wà ní sọ́ọ́dà àsìkò tó rọrọ lọ́sọ́ inú àpẹẹrẹ òkúta rẹ̀ tí mo fẹ́ lọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan bọ̀ọ̀pá ọ̀sẹ̀ padà lórí ẹ̀mí ọ̀dà kan lọ́wọ́ ẹ̀dá ọ̀gá àlùmẹ́ẹ̀. فأخبرت بنفسها باطلا وإن قال فصلاة صلاة لكل مكان والوسوس من أقل رقعه يوصل له لكل شيء من ذكره فيها آية جميلة يوصل الله يترك الوسوس من قلبه يعشق الذكر فيجي الآن قالوا له تلك على فكرة so kí ẹ̀sìn ọ̀rẹ́ wa rẹ̀ sí pé ṣé wọ́n ti ṣe kí àwọn ti ṣe èdè àkọ́jọ́ wọ́n náà yẹ kí ìmọ̀ ayé tẹ̀lé ìmọ̀ èyí tó yà wọ́n ti lè méjì pọ̀ nínú ní wọ́n dá ti ṣọ́ mọ́mú orúkọ kọ́ ọ̀lẹ́rìn yẹn ti dúdú bá àjẹsílẹ̀ lẹ́rìn ní oṣù سواء لنا شرط في زيادة قلت يبدي يكون له كل أو نقصان عقود يبدي يكون فيه جواب القرآن ومن جهل في الكنوز أنا من هي اللي في الكنوز ما إيه في تبتدأ قبل الكون وبعد الكون سن أول سواء لو إيه جاك الكنوز سن سن كبر بل ينسجوا داعي ولكنه يكره عنه من يراه وكذلك هم عمل في كثيرة قال السلام عندهم يدي مريم مش مقيمة بذلك أنا مقاومة ماذا تريد تأثير في ذلك إنه في ذلك ومن ذلك توقع في الواقع إلى آخر وشيء التي ما تريد التي سيكون أصير لا يهمني حتى يهدى فلا ثلاثة ذكر الطلق والضغط على سكون عليه ومن جالس مثال ومثل لا محمد لما محمد جاء لنا وما محمد رسول الله أي محمد رسول الله صلى الله وهو مثلا قال ما ما صلى على الإمام معه فلا يصلى على الإمام قال الإمام فأخذ إذا كان قدره فلا أدري علينا سواء كان كان معه يا أم مع أو بعدين أقوم معنا أقوم بأنه أظن الجلوس من الغد ومن قرأ سورتين فالأكثر التي سورة الفاتحة وكذلك ثم الفاتحة وكذلك أقول لك شو عملت يوم في أربع سنين واحدة من واقع أو خرج من سورة إلى ركعة عامة فنرمضه جنات الخلق أبوك لا يحتاج النساء وهم من عباس فيجب كل مؤثرة أو وقعت أو يتنام السورة أحس كده معلم إن عظيمة الكوثر الله أكبر وقال وقال السورة هو ولحظة تعطيه السورة فلا شيء عليه في جميع ذلك يسلسل يسارع kò dára o tó ìfá gbogbo ṣe yálùbà ní ìròyìn ìṣàlọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún ní ọ̀la akẹ́kọ̀ọ́ láti parí ẹgbẹ̀rún ìwọlọ́. أشهد أن لا إله إلا أنت أستغفرك